الحمد لله ربي وربكم رب العالمين والصلاة والسلام على سيد ولد ولد أجمعين وعلى آله وصحبه والتابعين أما بعد أيها المسلمون اتقوا الله حيثما كنتم واعلموا أن ربكم لا يخفى عليه شيء في الأرض ولا في السماء وهو بكل شيء عليم واقرأوا قوله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم لقد كفر الذين قالوا الكلام أن هذا التكبير لأن هذا التكبير الإلهي ليس خاصا بالنصارى بل هو عام في كل مشرك بالله العظيم ومثال حق بشرية المسيح عليه الصلاة والسلام صفة نص عليها القرآن الكريم نص عليها القرآن الكريم فيه وفي أمه فقال عز وجل نستطيع الماضي إلا رجل قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام وانظر كيف تبين لهم الآيات ثم انظر أنا يؤفكون وفي تحقيق ذكر هذه الصفة عبرة للمعتبرين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتناب أحياء الجلال والإكرام المسلمين والمسلمين لتحليل الجماعة في حدود والجماعة تسلم من المكاتب رغم لا يخفى عليه شيء في الأرض ولا حتى أصلا ولا وليه ولا من جميع سفر من أبوك محرم وعلمه هو بكل شيء عليم رغم ذكر الله يجيزه كلامه يسوى من كلامه ètò ọ̀nà ní ìtàn tó ti jẹ́ ìtàn lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìgbésà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìgbésà lọ́wọ́ náà ìgbésà tí ó ká ìgbà tán tó lọ́wọ́ yìí ó ti bá àkókò àwọn nílẹ̀ ìgbésà lọ́wọ́ lo que es que cada día me pide y la cada día lo que ya no me pide y la cada día me cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide lo que es que la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide y la cada día me pide wanda ka saka su ce mai yin nuna abu da za abu da ku duba ne yin da ku nuna wanda ka kama ko su yi da ku amma wanda wani halayen min da kawo ko ku yi ba ba su da ku da wani a kuma ba wani yawa da kuma kuma da ke da ke da ya yi da wani ina ne ke ọ̀rọ̀ tí pani da yi wani ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ tí pani wani ọ̀rọ̀ wọ̀nyí tó tó yẹn ti ẹni tí ò ní náà yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ Ẹgbẹ́ ọgbà ẹ̀rọ tí sọ ní ìdíje ìdílé ẹgbẹ́ ẹ̀rọ tí sọ ní ìdíje ọlọ́gbà wà lórí ẹ̀kọ́ ọmọ ìdílé ìlànà ìlọ́lá ní ọ̀rẹ́ ìgbẹ́. Ọlọ́gbà ẹ̀rọ yìí wọ́n á ti kọjá àwọn ikú ní mú ìlú òkú ìgbẹ́ ọlọ́wọ́ àti ẹni ìṣòro ọmọ ẹgbẹ́. Ó dàbí mú ìgbẹ́ ọlọ́wọ́. Tí wọ́n bá ti sọ lọ́wọ́ ìlú ọlọ́wọ́ yára ní káwá ọmọ ìgbẹ́ ọlọ́wọ́ kẹ tó bá pè ní olúwa àbó pè ní ọlọ́run àbó pè ní olùgbà ẹ̀rọ ló bá rẹ̀ ìbẹ̀rẹ̀ àgbà ìbẹ̀rẹ̀ ọ̀ ìbẹ̀rẹ̀ ẹjọ́ kò mú kí ọ̀rọ̀ yìí kò mú ọ̀rọ̀ kọ̀ á ẹjọ́ kò mú bẹ́ẹ̀ kò ní yọ pa ẹ̀ mọ̀ kọ̀ á àyẹ̀dàgbọ́ orílẹ̀ ọlọ́run lọ́la ní lọ fún ayé ọlọ́ làwọn ọjọ́ gbogbo ẹgbẹ́ wọn lọ náà tó bá ti fi ní olúwa tó ọlọ́run lọ́run tàbí ọlọ́run òun ga sẹ̀rọ̀ bí fámìlì ni wà á ti sọ̀rọ̀ èyí ni wọ́n ìwọ ni èyí sọ ọ̀rẹ́ àrẹ́jà yìí dá lọ́lọ́ àmọ́ ọlọ́run àrẹ́jà yìí dá lọ́lọ́ mo tẹ̀lé tó kan ju àwọn lọ́dọ̀ mo rí lébé kí n sọ pé kí n sọ pé ọlọ́run ni àrẹ́jà yìí dá ọ̀yàtọ̀ sí n sọ pé yìí dá gan ni ọlọ́run ẹni sọ pé ọlọ́run àrẹ́jà yìí dá ọlọ́run ẹgbẹ́ òṣùpá kò burú ní àyè ìṣẹ́ lọ́dọ̀ yìí pé ẹ̀ẹ́dá gan ni ọlọ́run Ìwọ́n ni wọ́n ń sọ ní ìlú náà yàtọ̀ lórí ìlàrẹ́. Ọlọ́dẹ́ àwọn ọmọ ọdún ọlọ́wọ́ tẹ́lẹ̀ ní ìdáyà. Ọlọ́dẹ́ ìgbìmọ̀ ọlọ́wọ́ bá ti ti ní ìdáyà lọ́dọ̀ ìyá rẹ̀. Ìgbìmọ̀ ọ̀gbìn ọmọ òun ọdún mẹ́rin. Ẹ̀sìn ìrìnàjò yóò di ọlọ́run. Ó lọ́dẹ́ tó bá yọ ọlọ́run, ajẹ́gbẹ́ tó lọ́ọ́ jẹ́ ọlọ́run ọlọ́run yẹn. Mọ̀ Ìsáàbì ọlọ́run ẹni kò dúró ìlú lọ, ọ̀rọ̀ láì tó tún lẹ̀ kọ́ dáa tó kọ́ gbà kó ti yẹn látó, tó bá tí wọ́n ti bàbá rẹ̀ ọ̀sẹ̀ ìgbà, tó bá tí wọ́n ti yá rẹ̀ ọ̀pọ̀ àpọ̀. Nígbà tí ìyàwó wa jọ náà, bàbá ìgbà àlọ́, tó ẹ̀rẹ̀ ìgbìyà ẹ̀rẹ̀ ìdúdú ọlọ́run ọ̀kẹ́ bí ọ̀pọ̀ bá dàgbà sí fẹ́ ní ẹni tí ọlọ́run bí ìyá rẹ̀. àwọn ọlọ́run ti wáyé ní alẹ́jọ́ ayé tí wọ́n ní ìfẹ́ àgbàdo náà tí wọ́n wáyé ti lọ́lọ́run ẹgbẹ́ orí tí àwọn ẹni jẹ́ tí ó lọ ní kéde wọn.

Lẹ́yìn àwọn tí wọ́n bí ní lẹ́yìn àwọn tó wọ́n bí ní ọlọ́run ọba ní ọjọ́ àti ẹ̀kọ́. Wọ́n rọ̀ bí. Ẹgbẹ́ ẹ̀kọ́ ọlọ́run ọba ọba tó dé èyí kìí sí sẹ́yìn ọlọ́run lọ sí mi. Táwọn ọjọ́ ọjọ́ àti táwọn ìlú ìlàyé ń lò láì gbọ́ láti gbé adé láti máa tàbí ìgbé tí ìgbésà bá sọ ọ̀gbìn nù kẹta lò láyé àgbà àjọ tó jẹ́ náà pẹ̀lú ìpamọ́ láti ní bóyá àwọn lórí tàbí. Ṣé àwọn èdè ìrìn ọ̀bí àlejò ìdájọ́ wa ní ilé ìlú bàbá pàpà? Olúwa ní iná, olúwa ní iná, olúwa ní ẹgbẹ́ tí mo ti náà lẹ́yìn náà. Àwọn ìlú àárọ̀ wà lẹ́yìn ìdájọ́ wọn ìgbẹ́ ní ìdájọ́ wọn ní ìṣèjọba ẹgbàtà òun ní ọjọ́ òun ní ṣètò ìwà ẹgbàtà ẹ̀rọ ní ẹ̀kọ́ sí olúwa ní àdúgbò àtàrí ìṣòro ìwé yìí ọ̀pọ̀lọpọ̀ sáwọn ọmọ ọ̀rọ̀ ayé ìṣẹ́ kò ní ọ̀rọ̀ rẹ̀ wọ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ń kọ̀ náà gbogbo àwọn àlejò náà ní ẹ̀sọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti ara. nígbà tí èyí ká bá wọn fẹ́lẹ̀ إن لو هذا بكل صورة التي تتطاول النواحي بالسورة لتعمل عليها ورحمة دولا تدور وسودولا تدور أولا أتوجه عليها أين يكون في دولا لما قام يكون في أولا وأنا في أولا هاي يولي هاي يولي كين إن كان في أولا وأنا أنا كذي وأنا كذي كذي كذي أيوة يوم أنا موضوع احتمام على الجبان إيدينا إنه الكلمة مجلس بالله ثم يدين ما تجيب الكريم ولونه ثم يدين الكريم لا يرون تجي يوسف لنا وهو الجوان لكن هذه المكان ورحمة الله تحصل ولونه إنه يوم لا يدين وقد حرم الله عليه الكلمة في ظلمه wọ́n ọwọ́ àdéhùn àìsẹ́kàn ọyọ́ jẹ́ kí wọ́n wí ọ̀rọ̀ àpá ìsọ̀rọ̀ náà pé náà àpá ìyá ilé ọ̀nà wọ́n bá wọ́n wọn náà ní mẹ́ta àmì lọ wọ́n máa lè lọ ní inú ẹni náà sọ alábẹ̀ yìí lọ́nà wọn kò gbogbo kéde pátápátá kò sí kí ó pàdé ẹgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ oníṣẹ́ láti lè tèmi lọ́nà lẹ́yìn tí mo bá rẹ̀ alábẹ̀ yìí lọ́nà eller hvad det er Kita akan berbicara tentang apa yang kita lakukan. Kita akan berbicara tentang apa yang kita Kita akan berbicara tentang apa yang kita lakukan. Kita akan berbicara kita lakukan. Kita akan berbicara tentang kita lakukan. Kita akan berbicara tentang apa yang kita lakukan. tí ọ̀rọ̀ àgbègbè àárẹ̀ lọ́wọ́ ìlú ìgbà àgbègbè náà tó bá tọ́ ọdún ní orúkọ àgbègbè yìí dá ọmọ ẹ̀kú ní ìgbà bá yàtọ̀ àgbègbè ìṣẹ̀lẹ̀ rẹ̀ olùdẹ́ tó lọ́ra àkọ́kọ́ rẹ̀ gbogbo àdúrà àdúgbò bá rẹ̀ ṣe ìdáwọ́ ìgbà àti láàárọ̀ àrùndé yẹ àdúrà rẹ̀ ẹlẹ́sìn kò lọ́ọ́ ṣe àdúrà rẹ̀ ẹlẹ́sìn àdúrà ṣe àdúrà rẹ̀. Nyɛ bɛ bɛ bi dugu kɔfɛ ale yɛ yɔ lɔrɔ lɔrɔ wɛrɛ ta ni ale ta ni bon wɛrɛ ti di ni nyɛ.

wọ́n fò ọmọ ẹrù wọ́n fi hàn mẹ́rù ní ẹ̀ ní dọ́ọ̀mù àwọn orin bí ẹran tó máa ń pọ̀ lákòókò wà ní ọ̀rọ̀ tó ní ọ̀dọ̀ yíyọ́nù rẹ̀ ti ń ìlú ó lè sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀pọ̀ bá yẹn ọ̀rọ̀ ìgbéyàwó kódà

lakukan orang okey tak okey ini mana ini ini kedua dua orang orang mati ini dia dia yang mesti ini kan ada yang orang dia boleh orang dia lalu okey kalau orang kami dua orang tu lor so ini nak orang yang elektrik ini langsung Semua kerana dua hari lalu, dua hari lalu dia musuh itu pun ẹni nípa náà lọ lọ sọ̀rọ̀ wà wà nígbà oṣù nígbè. Nínú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yà wọ̀ sí lọ́wọ́. Oṣù ẹ̀dá àmà sọ̀rọ̀ wà wà nígbà táwọn ọmọ bá bá owó oṣù ẹ̀dá àmà láti lè máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wà wà. Wọ́n náà ti di ìlàkọ̀wé sábà wọ́n náà ti wọ́n mọ́ wọn. Mùsùlùmí ti ń jẹ́ òṣèlú ẹgbẹ́ ìkànnì tó fẹ́ lára ọ̀fẹ́ wa Subhana àwọn afárá iná gbogbo ẹnikẹ́ni tó bá ti lé ní nǹkan tó yìnbọn lọ́wọ́ ọba wọ́n ẹ̀ tó wà ní àbàlì kábà èyí àwọn ẹni ọ̀nà tó bá kẹ̀kẹ́ ní báwò lórí mú àná ẹgbẹ́ kó sí òkàn nìyá àwọn nìyá yóò fi nìyá àti ìjọ ìjọ ọgbẹ̀tẹ̀kọ nìyá lẹ́yìn nìyá lọ́dọ̀ ọ̀yẹ́ ọgbẹ̀tẹ̀kọ nìyá ẹlòmíì ní ẹni tó pé ààrẹ òun gbé títí àti ibi bọ́ọ̀lù náà ti àbíyé títí títí mẹ́rìndínlẹ́sì náà ni olùsí náà lọ yà kí kìlá wà rí láyé rẹ̀ sọ́mọ títí àjọ òwe òwe òwe mílíọ̀nù òwe nínú ìgbè. gbogbo ẹni tẹ́tọ́ bá tó ṣe léyìn náà lọ́pàá pé lọ́pàá ti kàwá. ìdájọ́ tó lọ́wọ́ bá wa ẹlẹ́sìn àtàrà ní ẹ̀yìn ó kú lórí ìgbẹ́ náà ẹ̀yìn ìlú òyìnbó ẹ̀rọ wọn wípé nínú àwọn ọmọ tó ń yára mọ̀ àti kí èso mùsùlùmí náà ti ń bọ̀ wá. kọ́lọ̀ ọmọ yìí pé ní oṣù tó lè bá mọ̀ pé èèyàn àti bí yàn án yàn án fún yàn án lò ayé ta ayé tó ra bọ̀ ọ̀la. èèyàn para fún mẹ́ta lò ayé ta. wọ́n ní para fún ìgbẹ́ ní òkèjìlá. ibi báńkì náà ara kan máa ń dá abala ní òkú èèyàn. Àwọn ìyá yìí bá nínú ìfẹ́ ilé àwọn èèyàn ayé ìfẹ́ ọ̀pọ̀ ìsẹ̀lá. Nínú àwọn ìfẹ́ tó ti ká wà wípé lórí ọlọ́wọ́ bá lọ sí a ọlọ́ àwọn ilé tí tọ́lọ̀ ìta bá tọ́lá ìfọ̀rọ̀ náà ọlọ́wọ́ sọ nípa àti ìyá yìí tàbí ayé ìfẹ́ ọ̀pọ̀ ìsẹ̀lá. Para tu jalan para tu ini, ia nabi kita. Kue kau ada nabi apa? Ada kau Muhammad Sallallahu Alaihi Wasallam. Ia para tu jalan òjìjú bí òkàkà fáìlì kan ara bá lọ bí àwọn ọlọ́mọlẹ́ ọ̀sọ̀ lọ́kù tí kò sí láàrin tó lọ́lọ́ lára èèyàn tí ìgbà lára ìlú lọ́lọ́ wà lára wọn ní lọ́rọ́ fún òní sí nǹkan yẹn fún ìtàlẹ́ ọ̀gàbí ilé lọ́dọ̀ ah, ọlọ́run tó ń máa lọ́kùnrin láàrin bí mẹ́lìmọ́síyè mẹ́lìmọ́síyè bá wọn máa wùyà sí ìgbà àrẹ́bìnrin sáà káwọn ọmọ tó tẹ́ nǹkan kan wọ́n ní lọ́wọ́ òjò ọlọ́run فبعثه الجبال قد خلت من قبله الرسل وقل من الغرام وجيب من الغرام عورا وضم عليك الغرام فينك لأن الغرام فينك تعملك أما ذلك يقدم لك من قبله الرسل أما يكذلك ومثل يجب لا يبين قد جاء كلهم في يوم ذلك يقوم بما عند الله به تعالى أيضا إلى وعلى السلام ayọ̀ wọn àwọn ti pọ̀ tó ní àjẹ́ náà yóò nínú ẹ̀kọ́ ọlọ́run tó lọ pọ̀ ìwọ náà káàwé tó bí gbogbo wàhálà tó wà fún kájẹ wo wàhálà tó yẹ fún kàdúgbò máa ń jẹ ìlú kó wọn gbé ọjà rẹ̀ ti ó ọjà rẹ̀ lẹ́yìn ó sì jẹ ó sì jẹ lábára wa nípa gbogbo ọ̀sán ọlọ́run kẹta fẹ́rẹ̀ lọ́rọ̀ àyẹ̀wò ọlọ́run kẹta wà nínú àwọn tó wà nínú gbogbo àyẹ̀wò lọ́jọ́ ìjà ọmọ ìwà ló ń jẹ́ láti ní wọn bá kóòtù fún alẹ́ ìjọba kóòtù wà rẹ̀. ẹ̀rọ ayélujára ló ń gbé àbẹ̀wò tẹ̀lé àwọn àwọn ẹgbẹ́ ló ń

ìrìn tí sẹ́kì náà máa ń tẹ ìgbìmọ̀ kọ́ ọmọ lẹ́nu ọ̀sẹ̀ àwọn ìgbà máa ń tẹ ní màkánù ọ̀gá ọ̀nà àbá ìgbà màkánù. ìsẹ́kì náà máa ń tẹ ní títà náà di ọlọ́run ẹyọ kan náà ló kù fún àná fún ìyàwó ìyàwó ayé ẹyọ kan náà ló kù náà ló kù fún àbúrò kí ọlọ́rọ̀ ọ̀gá ẹni tó ń tẹ̀sí ẹyọ kan náà owó náà wọ orí ìdílé díẹ̀ láàrin bí ọlọ́dún yóò wí màhámà ní fáwọn àmì ọba ní òkúta tó ti díẹ̀ lọ́wọ́ dára lọ́wọ́ ṣe pé kún díẹ̀ kọ́lá ìdájọ́ náà lè máa tó sùn. Àwọn ti díẹ̀ ó kún díẹ̀ kọ́lá ìdájọ́ náà lè jẹ́ wọn. Ọ̀rọ̀ náà ìyá pé ìyá náà ti yá ẹ̀rọ ayé lára pè ní lọ́ọ̀yà ṣùgbọ́n ìkọ̀ akẹ́kọ̀ọ́ bí obìnrin tí kì bá ti fara láàrin ní ju obìnrin ládàájú ọlọ́run ìbàjẹ́ fún àwọn ọlọ́run rẹ̀. Ṣùgbọ́n tó lọ fẹ́ sọ lẹ́yìn ìlú tí ò yẹ. Tá a bá sọ lẹ́yìn ẹni bọ́lá ń tàbí fún wọn ìkọ̀tà fún wọn. Tá a bá lórí ìyẹn, tá a wá sọ nǹkan tó dàbí àbùkù àmọ̀ tó ń lé nínú. ومن كان سواء بيده كان يأكلان الطعام ọlọ́dàdìyà mo lè tó ti fi kọ̀ àti ọmọ tí mo lálẹ́bí ọlọ́run dáná àwọn méjèèjì yàgò láti pa àwọn ẹgbẹ́ àwọn ọmọ

yóò tó tèé náà kò lè máa dá oúnjẹ tó jẹ yóò lọ ra oúnjẹ lọ́jà gbogbo ilé ìdíjọ abẹ́rẹ́ ló gbé ní lọ ra oúnjẹ lọ́jà ó sì gbà náà àyè ó sì jẹ wọ́n yẹ pápá náà ń jẹun tó bọ̀ wọ̀ rẹ̀ ìjọba náà wà lọ́wọ́ lọ ra lọ́jà bí wọ́n bá gbogbo ilé ìtẹ́ ẹ̀fọ́ jẹun kó tó lè jẹ ilé ìtìjú ó kó àtàwọn ọ̀rọ̀ lórí ẹni pé díẹ̀ tẹ̀lé ọ̀rá pé ẹgbẹ́ ìlú ẹgbẹ́ ọmọ ọ̀fẹ́ nígbà tó ọ̀rọ̀ ẹ̀yà níbi ọlọ́run ẹ̀ka ọlọ́run ṣùgbọ́n kì í ṣe lọ lọ́wọ́ ọ̀rọ̀ ìgbà tó ṣe gbogbo ìmọ̀ ara àtìlẹ́yìn àti ìyáma ìgbà tó mà ní ìlú ọlọ́run ọ̀sà lọ́wọ́ wa tí ó dé lọ sí ti àwòrán ayé ìjọba sọ́dọ̀ ìdìbò fún ìlú ọ̀rọ̀ àwọn bẹ̀rẹ̀ ìdíjọ́